الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في محكم التنزيل أعوذ بالله من الشيطان الرجيم لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا الله ويحرركم الله نفسا وإلى الله المصير ربنا من آية النبوة من سورة آل عمران فلسفة نبأ كتوني pẹ̀lú àjọṣepọ̀ láàrin èèyàn kan séèyàn kan láàrin èèyàn púpọ̀ séèyàn púpọ̀ láàrin ìjọ sí ìjọ láàrin orílẹ̀-èdè sí orílẹ̀-èdè nítorí pé àkùrán ìtẹ́rí yẹn kò sí nǹkan kan àyàfi tó dé pé àkùrán sọ nípa rẹ̀ bóyá ríran rí àtìmọ̀ nípa rẹ̀ bàbá àti ìrìnà rí àti tí mà nípa rẹ̀ máa kọ̀ ọ̀pọ̀ náà ti fi lẹ́nu ìṣe kò sí tó lọ́nà lọ́gbàgbé tí ọ̀sọ́ nípa rẹ̀ nínú síra rẹ̀. eléyìí ó ní ṣe pẹ̀lú irú àjọṣepọ̀ tó lè wà láàrin àtẹ̀lómi. ẹ pé láti jẹ́ sí ìgbàgbọ́ òun ti dé. ìní ìyapa ti wà táwọn fẹ́ ti ń jẹ́ mọ́mìnún táwọn fẹ́ ń jẹ́ kàfíhùn àbí táwọn fẹ́ ń jẹ́ mọ́mìnún táwọn fẹ́ ti ń jẹ́ àwọn fẹ́ ń jẹ́ mọ́mìnún náà mo wá ṣẹ́gun àwọn fẹ́ ń jẹ́ mọ́ṣẹ́gun àwọn fẹ́ ń jẹ́ mọ́mìnún àwọn fẹ́ ń jẹ́ kàfíhùn. أصحاب الجنة àwọn kan sì jẹ ọ̀sánmù náà àwọn kan jẹ ọ̀sánmù yẹmí àwọn kan sì jẹ ọ̀sánmù ṣìnà. ǹjẹ́ tí lè bá yé wa irú àjọṣepọ̀ wo ló lè wà láàrin àwọn ẹni tí wọ́n gbọ́ tí wọ́n gbà tí wọ́n gba àlẹ́ Muhammad sọlọ́wọ́ àdìsílẹ̀ náà gbọ́ pẹ̀lú àwọn ẹni tó gbọ́ tó pọ̀ láti gbà tí wọ́n sá ìgbàgbọ́ sálẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam. irú àtẹ̀sí kọ̀wé láti jẹ́ pé irú ìgbóla ẹni fẹ́ràn dé ìgbóla òṣùpọ̀ ká fẹ́ràn wà dé gbogbo eré làkùn àti sọ̀rọ̀. lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà lọ́dọ̀ àwọn míì àǹfààní orí ìgbàgbọ́ lọ́dọ̀ àwọn míì nǹkan lépa ọyẹ káàsì torí rẹ̀ bẹ̀rẹ̀ apara yìí ṣe wípé ẹ̀sìn lọ́yẹ kó máa síwájú gbogbo dàgbà fẹsẹ̀ lọ́dọ̀ àwọn mi ṣùgbọ́n lọ́dọ̀ àwọn mi àwọn ọmọ yìí gbé ẹ̀sìn Islam kò síbi tí ọ̀rọ̀ kò sì sí tí ọ̀sán nípa rẹ̀ torí ẹ̀sìn gbogbo ọba ti ẹ̀sìn náà ni màá síwájú wọn lè ṣe kẹfì láàyè ẹ̀sìn náà ló síwájú ọlọ́pàá kí ètò wọn kìlọ̀ fún wa nítorí kíkà bá ti àwọn nǹkan àbúrò ńlá ní oúnjẹ fún wa ọlọ́run ti kẹta jẹ sí òkú wa rà ọlọ́pàá kí ètò wọn kìlọ̀ fún wa kámẹ́jẹ ni yóò ṣe sí wa àwùjọ sẹ́ni tó jẹ́ mùsùlùmí àti ọtí ìjẹ́ mùsùlùmí ń gbé ó yàtọ̀ sí àwùjọ tí mùsùlùmí láti ń gbé lọ́pọ̀lọpọ̀ níbi tí ọba dé pé mùsùlùmí láti ń gbé bẹ̀ àwọn mùsùlùmí gbà míì wọn kì í dábàá mẹ́rin wọn ní gbogbo wọn kì í sì máa burú tó wà ní òsèlè nítorí pé. gbogbo yẹn lọ ní láti gbogbo yẹn ti dị ọlọ́run àgbọ̀ èdè kọ̀pọ̀lọpọ̀ ọmọ islam èdè tí wọ́n mọ ìyàtọ̀ sí ilẹ̀ láàrin ìmáàlì àti kófù ṣùgbọ́n táwọn èèyàn lọ bí àwùjọ bíi tí mùsùlùmí wà tí kékeré wà tẹ̀síńtì náà wà wà. lẹni tí tẹ̀lé tà níbi sọ̀rọ̀ wà wà níbi sọ̀rọ̀ náà wà lẹni tí tẹ̀lé tẹ̀lé fi ìbílẹ̀ sọ̀rọ̀ jì wà. àwọn múmi ní mùsùlùmí tí wọ́n bá wà láwùjọ bẹ́ẹ̀ àyè máa bẹ fún wọn láti máa rírì ẹ̀sìn náà lẹ́gbẹ̀ẹ́ ìṣègbèfẹ́ ìtọ́lọ̀. wọ́n máa ń mọ bó ti pàtàkì tó kékeré ọjọ́ mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ àbúrò kéèyàn jẹ́ kékeré tí wọ́n bá sì jẹni tí ó rí wà fà níbẹ̀ ṣe ìjọ sì ń gbé àwùjọ bíi tí ẹni tí èdè mùsùlùmí gbé àtẹ̀gbẹ́ máa ń rẹ̀ òkú díẹ̀. ọ̀rùn máa wo àǹfààní bí ń bẹ́ẹ̀ ló ti jẹ́ mùsùlùmí rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́ni tí ń ṣe kèmí tí ń ṣe wàhálà lórí òfò. wàá máa ma dáadáa tí ń bẹ́ẹ̀ ní ìsìláàmù rẹ̀ látàrí bí ti sẹ́yìn kò sì lè tú ọjọ́ tó àti bí àwọn ìbèrè ṣe tura àwọn ẹ̀rù ìrọ̀. àní ìfẹ́ni kọkàn lọ gbómi kan á gbé kíkà kankan oníkan fún alẹ́yìn ara rẹ̀ kó tó fi wẹ̀ sọ gbogbo kádàrí rẹ̀ ti tán èso rẹ̀ síbẹ̀ ló ti bẹ̀rẹ̀. so onímọ̀ gbàgbọ́ dákẹ́ ìjìnlẹ̀ padà fún kékeré ìtọ́ gbogbo ẹ̀dùn rẹ̀ tó dà sínú. sọ̀sùgbọ́n ẹni tí ò ó lè jù lórí rẹ̀ wọ́n lè kó orin tẹ̀wá ní ọ̀gbọ̀dọ̀ fún ṣe nígbà ó lè rìn láti bí lóko òkú tó kọ́ fẹ́ lọ lu omi rán sí wọ́n wá dúpẹ́ fún ọkọ̀ alhamdulilayi ara ní àmì islam عمر رضي الله عنه قل إنما تنقض عرى الإسلام عروة عروة إذا نشأ في mẹlẹ من àrùn يعرف الجاهلية ó kó islam wọn máa tún ní kókó kan lẹ́yìn kókó kan lẹ́yìn kókó kan títí tí ó fi di pé wọn tún gbogbo kókó nǹkan orí nǹkan mìíràn ní ìgbà tí àwọn kan bá dàgbà nínú ẹ̀sìn islam láì jẹ́ pé wọ́n mọ̀ nípa ìṣe ayé ojú dúdú ìyẹn kí n tó máa máa burú tó wà ní òsè kẹfẹ́ ní kò ní mo rí tọ́lọ̀ sí fún nípa jíjẹ́ mùsùlùmí ẹni tí o bá mọrú ìyá tí ń bẹ fún kékeré kékeré ń jẹ nígbà tí ń ṣe kékeré kò ní lè fi gbẹ́ sọ́nà lórí kó ń jẹ́ mùsùlùmí. wàlláhì yóò ṣe wàhálà dání kékeré kó tó wà náà. wàlláhì yóò ṣe wàhálà dání aládàádáálẹ̀ kó tó já sí yà. tó wọ́n tí wọ́n ń tẹ̀sán tí wọ́n fi ọmọ náà tó fi ẹsẹ̀ kúndé ó rí bẹ́ẹ̀ lọ lẹ́nu kò ní ẹdítéètì láti dúpẹ́ kọlọ̀ ó rí bí ọkàn rẹ kò ní tẹ̀sẹ̀ máa ronú pé àbí kí n dúpẹ́ àbí kí n má dúpẹ́ títí ó fi gbà pé yẹ wọ́n máa fi kún mi ní àmẹ́sí fẹ́mi náà wọ́ gbogbo ti bẹ pẹ̀lú wa nídẹ̀ra ọ̀dọ́dọ́ ló ti wá onímọ̀gbà tó ọmọ ọgbà bẹ́ẹ̀ lọ́kàn rẹ oríkèé rẹ náà kò sì ní kọ̀ láti dúpẹ́ fọlọ́ wọn bá látàrí títẹ̀ ìtọ́lọ́ ẹ̀yìn ti máa ike ń bẹ nínú wípé èèyàn tọ́ ìgbàgbọ́ òdodo wò kéèyàn máa kórìíra àti padà sínú àgbàgbọ́ lẹ́yìn tọ́nà wọn bá ti kó yọ gẹ́gẹ́ bí títí ń bẹ̀rù pé kí wọ́n fi òní kànàkànà jù sínú lájọ́ gbẹ̀dẹ̀ àgbẹ̀yà ọlọ́mọdé wa lọ́nà náà wàhálì gbàdájọ́ mùsùlùmí yẹn láti jẹ́ ọmọ lẹ́yìn àtẹ̀jọ́ sọlọ́wọ́ àríwá ìṣẹ̀lẹ̀ òfin ti wà òfin ti ti wà àdàmì ẹ̀yọ́ kù ṣẹlẹ̀ bí gbogbo tó bá wù ló lè ti torí ìlú tí ọba sófin ọ̀sẹ̀ tẹ̀lẹ̀ ìgbà tí òfin jẹ́ mùsùlùmí àbíta ló wù láti fi kékeré padà kó sí nítorí pé ìmọ̀ ẹjọ́ ti pọ̀ ìmọ̀ rírẹ̀ ẹni lójoojúmọ́ ìjọ oníwọléwọ̀sí ara ẹni ìjọ máa ń dúnkòjọ sí sẹ́kọ̀ọ́mì kan yóò bí kí ọkàn lẹ̀ síra wọn tọ́ka máa sì lẹ̀ síra wọn ìfẹ́ ọmọ wọnú ọkàn sí ní kejì síra wọn yóò lọ wá sí ìkórìíra dànù lọ́dọ̀ ara wọn títí dáàbò náà wò ó gbogbo bàrí àtọ́yà wá wọn ń wú lọ́kọ̀ wọn ń wú lọ́kọ̀ wọn ń wú lọ́kọ̀ inú wọn náà wọn sọ pé ọlọ́run náà lè ṣe sí àtọ̀ láàrin àwọn olùdá àbí ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ní ibi síbi kan náà ọ̀tọ̀ lọ́rọ̀ tá a sọ ní àwọn olùdá ẹ̀sìn lára wa ó nípa ju ọ̀rọ̀ ẹ̀wù lọ nítorí pé ọ̀rọ̀ ẹ̀wù tọ́ba bọ́ ọ̀lẹ̀ ìwọ náà náà máa jẹ́ àmọ́ ọ̀rọ̀ tẹ̀sí tó bá fi bọ́ ọ̀lẹ̀ ìwọ kọ́ jẹ mọ́ pé wa ẹ̀yìn lè ká bẹ́ẹ̀rù tó lè lè bẹ̀rẹ̀ ìlú ọlọ́run ẹ̀yà wọn ká tó. báwo láti wá sí tí a fi sábà a rìn àrìnlè báwo láti ṣe tàbí ní ìlú ọlọ́ ẹ ti bá ń bá àwọn kékeré gbé àbútẹ̀ ní kékeré nínú bámi. bẹ́ẹ̀ bàbá rẹ̀ kékeré ni bẹ́ẹ̀ màmá rẹ̀ kékeré ni omi mùsùlùmí bóyá alẹ́ nínú àwọn ìgbà rẹ̀ àwọn àbúrò rẹ̀ tó yà kékeré bẹ́ẹ̀ ló fẹ́ sí láàyè. ìjẹ́ ọwọ́ alẹ́ tọ̀ ká mú kékeré ní wàlé yẹn. والولي هو صاحبك الذي تحبه ويحبك أو تحبه إلى صميم قلبك ẹni rẹ tó fẹ́ tó pèlè yẹn rẹ tó fẹ́ títí dé sàlẹ̀ sàlẹ̀ ọkàn rẹ yẹn ni pé tó fẹ́ tọkàn tọkàn mo fẹ́ ọ lójú ayé ó yàtọ̀ sí mo fẹ́ ọ tọkàn tọkàn torí pé kìí ṣe gbogbo ẹni tá a fẹ́ là á tọkàn tọkàn àmọ́ gbogbo ẹni tá a bá tọkàn tọkàn àti fẹ́. ọlọ́run bá ní ọlọ́run sàlàyé fún wa nípa pé ṣé ẹni tí èsì mùsùlùmí tó ti káfẹ́ wọn sọ́tọ́ káfẹ́ tọkàtọkà. tọ́lá wo ní sọ pé ìtọ́jú ọ̀dà yìí pọ̀ wọ́n rò òkú kọ̀ọ̀kan wọ́n sẹ́lọ̀ kọ́ sẹ́lọ̀ tó rọrùn wà tó náà wọ́n lè yẹn tó nǹkan kan ti dà wà kí ẹ̀ náà mọ̀ ìbẹ́ wọ lọ́dọ̀ tó ẹni tó bá jọ sọ lọ tí wọ́n yẹ kó mu lọ́rẹ̀ kò yẹ kó mu lọ́rẹ̀ tó tí wọ́n bá mọ̀ sọ náà lọ́rẹ̀ á àwọn olùdíjà ìwọ tí wọ́n fi wò lọ́dọ̀ fi pàdé ọlọ́ ọ̀dìlẹ́yìn mẹ́tẹ̀lẹ́ náà tẹ́lọ̀ làkùnkùn ìtọ́ka ni tí bàbá àti màmá rẹ̀ máa ń bẹ́ nìkan jà tó ti jẹ́ pé bàbá rẹ̀ ló jẹ̀bi ọwọ́ adé pé bàbá rẹ̀ náà wọlé bọ̀ ni wọ́n bá pé ìlú àtẹ̀lé táwọn jẹ́jà tó ń bí ebi ti pẹ̀ wọ́n ìwọ́n jọ rẹ́ẹ̀rì lẹ́nu ọgbára ẹ̀gá lórí máa sọ fún ẹ pé máa tọ́ máa kọ́ láyò náà ni bàbá bá ní wọ́n máa bá fi bẹ́ẹ̀ ti ń bara ni wọ́n lórí ikú lọ. dájú ẹ̀yin ẹ̀ jẹ̀bi àti bá ń sọ̀rọ̀ yẹ̀ ẹ̀kọ́ ni abọ́n fẹ́ẹ́ lé pè fún ọ tí wọ́n bá fi ojú wọlé torí pé ọ̀tá bá bẹ ẹni nínú àṣà sọ̀rọ̀ ẹni àbọ̀tẹ̀ ẹni tẹ́ni ni. kámẹ́tẹ̀ bí sọ́nà ọ̀la sọ̀dá wa. bàbá rẹ̀ tẹ̀lé nù tí bàbá rẹ̀ bá jáde kọ́ lọ́mọ pé tẹ́lẹ̀ náà ẹ̀yin gba lẹ́kọ̀ọ́ padà jáde bẹ̀bẹ̀ yẹn tó ọ̀tá bàbá yẹn. tó tó bá yẹ kéèyàn sí èèyàn báwa ni ó sọ wá mọ́tò ọlọ́ọ̀tọ̀ dà ọlọ́rẹ̀ tó sì rí ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́wà fẹ́ẹ́sì ní kí ọ̀sán ike tọ̀ òògùn tó ń ti gbódò àwọn òfìfẹ́ tọ̀ ẹ̀fọ́ kó orí búdé rù orí búdé sí inú kọ́nà sáà tó a torí de lè ló ti jẹ́ pé ó ní sọ pé òun lọ́ máa ń tó àtọ́lọ́pọ̀ tó fi ń jẹ́ kéfèé so you now have a business transaction pẹ̀lú rẹ̀ business ẹ̀ lọ́wọ́ ń bójú tó pé ọ̀rẹ́ rẹ̀ ti ní ọ̀rẹ́ rẹ̀ ti kọ́ ọ̀rẹ́ rẹ̀ náà wọléwọlé. وحدهم قل لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين المؤمنون أو وضوء أو الكافرون أو ẹ̀yin tí ẹ dé mú fi nù látàrí pé ẹgbọ́n náà bá gbọ́ lódodo ẹgbà mọ̀lẹ́kà ọlọ́run bá gbọ́ ẹgbà mọ̀tìrọ̀ ọlọ́run bá gbọ́ ẹgbà àwọn òjíṣẹ́ ọlọ́run bá gbọ́ ẹgbà ọjọ́ ẹgbọ́ ẹgbà ọlẹ́kọ̀ dáadáa dáadáa lẹ́yìn gbogbo àjẹmẹ́ntì ẹ gbọ́dọ̀ mú àwọn kékeré tí ọgbà kankan náà kà yí gbọ́ ẹ gbọ́dọ̀ mú wọn ní ẹni tẹ́ẹ̀fẹ́ inú àbí ẹ̀yin wọn ẹ gbọ́dọ̀ mú wọn lẹ́ni tẹ́ẹ̀fẹ́ tọkàtọkà nílé ìjọba ìgbésẹ̀ àkọ́kọ́ nù wọn àti bàbá rẹ̀ wọn àti ọmọ rẹ̀ wọn àti ẹ̀gbọ́n rẹ̀ tuntun tí wọn ti lọ fẹ́ kẹfẹẹrí náà bíi bàbàdáníà tí wọn fẹ́ náà sọ̀rọ̀ àníyà bíi ọwọdíyà I love you I love you. ẹnu ni yóò ọgbọn ọgbọdọ dọkàn rẹ do you do you love me to the bottom of your heart and other than Allah ọmọ ìtàn sọtori tó o ọba lọ sẹ o ọmọ dénú sẹni kí yẹn dùgbọ Ọlọ́run Ọlọ́run pé lá yẹtẹkìlì mọmìnú rẹ kàbìrì nà àwòrìyá àmì ìgbò rẹ mọmìnú. àwọn olùgbàgbọ́ òdodo ọ̀gbọ́dọ̀ mú àwọn àgbègbèrí ní ẹni wọn tí wọ́n fẹ́ràn tọkàntọkà yàtọ̀ sí àwọn obìnrin ẹni tó gbọdọ̀ tó kékeré lọ́rẹ̀ mẹ́tímẹ́tí ọ̀rẹ́ tímẹ́tímẹ́ tó fẹ́ràn títí di ọ̀kan yàtọ̀ sí lọ́mì ìyẹn kí ta ni lọ́mì ní gbọdọ̀ fẹ́ràn lọ́kàn lọ́kàn lọ́mì ní ọ̀gbọ́dọ̀ fẹ́ràn. so ìdílé ìlà yìí wà eléyìí túmọ̀ sí wípé challenge ńlá nílé yìí fẹ́ni tí ọba ńlá jọ̀sìpọ̀ pẹ̀lú kékeré fẹ́ni tí kékeré bá ń bẹ nínú fámìlì rẹ̀ fẹ́ni tó bá fẹ́ bàtà bí àyíyáwó challenge ńlá wípé wàá jẹ́ni tó ṣe é pé kò fi àyè sílẹ̀ fún àti pé kí ìfẹ́ wọn kọ́ra ìwọ̀n náà kàrin tí bàbá rẹ tí bá dé kékeré báyọ̀ kàtàbíà ní ti nà sọ́ra bí yahudi tàbí kẹ̀kẹ́ olóògùn ọlọ́ya ọgbàgbó tó ṣe dáadáa sí tí ìlú àbá àkùnrin ọjẹ tí ó bá ní ìlú ìwà rẹ tó bá ní ìdílé tó mẹ́rin gbé àwa lè fún àmọ́ gbọ́dọ̀ fẹ́ lọ́kàn àwọn gbọ́dọ̀ fẹ́ títí ọkàn rẹ ìfẹ́ yẹn kókó ló dórí ahọ́n àjọjú lọ. sọ eléyìí túmọ̀ sí wípé ṣíṣe dáadáa sí wọn kò gbọdọ̀ bí kò fẹ́ wọn lọ́kàn. lẹ́yìn tó bá dẹ́kun kan nù mọ̀lẹ́bí rẹ ni ọ̀fẹ́ wọn lójú lẹ́nu kò gbọdọ̀ rẹ. ẹnu pé ìpèníjà ńlá ọgbọ́dọ̀ yọ wọ́n náà kan rẹ̀ kó rí pé ìfẹ́ láàánú fún wọn lọ́kàn rẹ̀ àrùkẹ́ ìgbà tí pàtó ọ́fíìsì kẹjá ti jáde jáde torí pé ọ̀rọ̀ ìmáàlì lélẹ̀ ìsọ̀rọ̀ èrè torí pé kí wọ́n mọ̀ sí ìfẹ́ kan tó lò ní tí wọ́n wọ́n lè kó fi kó fi bàtàrà rẹ̀ jẹ́. ìbámu kan kí ìmọ̀ fún ọ̀rọ̀ náà ń sàlàyé sí àwọn kan ìgbà tí ẹ̀yìn wọn sọlá ti bó láti lè yẹra fún ìfẹ́ kẹfẹ rí dàbí ní sẹlọ dàbí ní sẹgbẹni má wọn lọ pẹ̀lú mi kò sí tó ti dé abílẹ ìran náà lè wọn káwọn náà máa lè yàn lọ pé yàn yẹra fún wọn nítorí pé tí ẹ bá ń jọ ń rìn èèyàn pọ̀ tí ẹ bá ń jọ ń jókòó pọ̀ tí ẹ bá ń jọ ó ní kò sígbà tọkùnrin lẹ yọlẹ àbẹ òní yọlẹ iná lẹ sọ pé tí wí bá pé lára ọ̀sẹ̀ tó nìkan bí ọba yẹn kó bìrẹ ló jẹ kékeré yìí ṣe ó ní máa di ara wọn pọ ó ní máa bẹ wọn wò pọ ẹ̀ka láàrin lọ́mọ yẹn tó sọ kí ló dé táyé rí ọ̀hà bàbá tẹ́kọ̀ tẹ́kọ̀ ìbá ká ti ní ìdí kẹta yẹn máa sọ fún mi ẹ̀ka láàrin lọ́mọ yẹn tó sọ ẹ̀ka lẹ̀ gbàdúgbò kékeré yìí làwọn tí wọ́n ti dẹ̀ sọ. tọ́ eléyìí túmọ̀ sí pé kí ló dé tọ́lọ̀ fi ní láti tàkìlú ọ̀nà òlìyà tọ́lọ̀ fi kọ̀ fún wa láti mú wa ní ẹni wa tá a fẹ́ràn lọ́kàlọ́kà lónà nìgbè alẹ́rìlẹ́tù sí wọ́n sèlè sábàbí tọ́lọ̀ fi ní ẹ̀gbọ́dọ̀ fẹ́ wọn tọkàtọkà ń bẹ lára àròyìn tọ́lọ̀ fún wa alẹ́rìlẹ́tù fi náà tọ̀kọ́ sábàbí rẹ̀ ní kíni gbogbo olùgbàgbọ́. ọlọ́dà fún ẹgbẹ́ ọlọ́lá gbàgbọ́ torí ẹ̀ sẹ́yìn láti jẹ́ gbàgbọ́ ọ̀gbọ́n fẹ́ náà lẹ́tọ̀ kàtọ́kà. ìgbà tó náà ti láyé tẹ̀kẹ́ láyé ìlú láyé tẹ̀kẹ́ ìlú nàìjíríà náà yá wọn kọ̀ fún wa. a sì máa ké ànáhì olùmọ̀tòlọ́kù yàtọ̀wé tàhírì. ẹ̀gbọ́n kí dájọ́ ká fẹ́ràn kẹfẹ́ tọkàtọkà. adam fi haram torí kí ni ọlọ́ni láyé tẹ́kìlì mọ́mí ńlẹ̀ kẹfìrí na àwòrìyá à mí dùnì mọ́mí. kò sí ntọ́sọ̀ di mọ̀kúrú haram. tọ́ ilé ìgbìyànjú wa pé ṣé kò á burú abó burú kò burú ọlọ́dà kan ṣe wà lọ́kàn mẹ́tò olùgbà rẹ̀ o. لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين كما تنزل أمان يتكيف سوى كيف نكتب كيف وكان مسلمين أبو بكر يكفي بينهم dábàá rẹ̀ nígbà tí ìlẹ́yìn kankan iná ni mo ti mú wọn ní ẹni tí mo fẹ́ràn dénúdénú àwọn ìlú dọ̀wà gbogbo ẹ̀ pátákì pẹ̀lú ni wọ́n kò sí mùsùlùmí kan bẹ́ẹ̀ àlùwọ̀ sílẹ̀sílẹ̀ wọ́n dọ̀rọ̀ fẹ́ràn ọ̀dẹ́ ìdẹ́ àbí ẹ̀yẹ wa ọ̀gbọ̀nọ̀ fẹ́ràn ọ̀dẹ́ ìdẹ́ tọ́ àti ọlọ́run eléyìí o ẹ̀dẹ̀ bá gbọ́ tó tẹ̀lé ńlọ sórí ilé tọ́ má mú wọn ní ọ̀rẹ́ tó ti kọ́ fẹ́ràn dénúdénú ọ̀ gbọ́dọ̀ jẹ́ni tó fẹ́ràn wọn tó gbé ìfẹ́ ìpamọ́ sínú ọkàn rẹ̀ torí pé tọ́ba ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ kọ́lọ̀ ọba ọ̀sọ̀ ìpè yá ayélujára lẹ́dí lẹ́nu láti ṣàkíyèsí wàdúgbò wàdúgbò fún àwòlíyá tolukuna ilé ìkẹ́ńbẹ̀ lọ́wọ́dà ẹ gbọ́dọ̀ mọ́tà ọ̀tá lẹ́ni yín lẹ́fẹ̀ẹ́ràn dénúdénú tó ṣe pé ẹ̀mọ́ wa ti fẹ́ pàdé wọn ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tá lọ dá wa ẹni tí yóò ṣe mùsùlùmí tá lọ tán lọ ẹni tí yóò ṣe mùsùlùmí tó gbọ́n gbà tó jọ́ tán lọ ọ̀dọ̀ tá wa bí tá wa ọ̀dọ̀ tá wa tó tẹ́lẹ̀ náà kẹfẹ́rí òkú ti pa mọ́ òun ti fi hàn fọ́tò òní ọ wàláhì kẹfẹ́rí òkú hàn fún nàtọ́ra òkú hàn fọ́tò òní ọ wọ́n lè fi gbóyè sí ọ̀sán tó bá gbójú ẹ dáadáa ó lè fẹ́ kẹ́yìn lè ẹ̀yìn yẹn ọ̀pá. Ìjọba àwọn kẹ́yìn lè fi ẹ̀yìn tí wọ́n jẹ́ pé ẹ̀yìn lẹ́ máa tètè sọ̀wọ́ lẹ̀. Àwọn ti mọ̀ pé ọ̀nà àwọn yàtọ̀ pẹ̀lú ìyẹn. Bẹ́ẹ̀ ni, tí wọ́n bá wà lọ́fíìsì, tí Mùsùlùmí kan máa wọlé tó fẹ́ wá ní ìgbọ̀ngàn, wọ́n sì brought people like you to this country? pé gbogbo orílẹ̀-èdè gbogbo wọn jọ ọmọ lẹ́yìn kìnnì kan ìwọ wa wọlé àwọn olùdílà ẹ sì wá wọn ti gbè ní jẹ́ ìlànà àdúrà sọ wọn ti fi hàn pípé ọ̀nà mọ́tò yàtọ̀ sí ti kìnnì ẹ yàtọ̀ sí ti bàálù. nísìnyí àwọn sọ pé kí àwọn ìtẹ̀ kankan náà ìwọ́n ti sọ pé kankan náà ni èyí pé ìlú pa ẹ̀ pọ̀. cái gọi là là òtùgbà pípẹ́ kẹ̀yà àdúgbò báyìí pọ̀ ọ̀gbà pípẹ́ kẹ̀yà yìí agboolé báyìí pọ̀ ọ̀gbà pípẹ́ kẹ̀yà yìí ẹgbẹ́ báyìí pọ̀ ọ̀gbà pípẹ́ kẹ̀yà yìí àwọn òbí láti ẹ̀ṣẹ̀ lọ́n lọ sí. Láàyè ìlú gbèsè máa ti pátá àwọn ọmọ ìyàgbọ́ ìṣẹ̀ kankan náà. Àbúrò lẹ́ bá ti jẹ́ kankan náà. ẹ̀rí pé wọ́n sọ pé gbogbo àwọn táwọn fẹ́ fi táwọn fẹ́ fi jẹ táwọn fẹ́ gbé sípò kan gbogbo wọn gbọ́dọ̀ jẹ ọmọlẹ́yìn bọ́ọ̀lù ẹ̀ fún àti mọ̀ fẹ́ẹ̀ ṣe kankan náà ó kọ́ ọmọlẹ́yìn bọ́ọ̀lù làwọn fẹ́ rí ìwọ náà tó ti ti tẹ̀lé wọn ká láti jẹ ọ tẹ̀lé wọn títí bàtà fi já ọ tẹ̀lé wọn títí òrí fìlà pààrọ̀ kọ́ làwọn òbí fi ọsọ dé lẹ́nu ọ̀nà wọn máa ti fún wọn ní fifty naira ìtọ̀ ẹ̀rọ ọkọ̀ lọ́ọ́lí kí láwọn àjẹ́ ní ìfún ẹ̀jẹ̀ ọ̀dọ́là. tó wọ́n ti fún gbogbo ògbò tán àwọn ti fi hàn fún àyè kín kankan náà sòfin alòdì ọlọ́run ti kọ̀ fún wọn tó ráwọn olófin kan tí wọ́n kà mọ́ àtọ́sọ bẹ́ẹ̀ sàmọ́nà ń kọ̀ fún ọ pé ọ̀gbọ́dọ̀ fẹ́ràn lé kí ló dé tó fẹ́ràn lé. ní ẹ̀ gbọ́dọ̀ mú wọn tòlùkùnà ìlẹ́yìn mìíràn wájà tẹ́ ẹ̀ máa wá pàdé pẹ̀lú ìfẹ́ ẹ̀ máa kú yín kàtí òní àjàjà máa ní wọn lọ gba sàárà lọ́dọ̀ kèfèrí ọlọ́run máa sọ pamọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ lómi ò sì máa rìjọ́ ẹ̀ tó máa dùnú nígbà tí máa jókòó lọ́dọ̀ kèfèrí tí ìfẹ́ lọ gba sàárà lọ́dọ̀ rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n kókó sì fẹ́ràn dénúdénú àmì òfin hàn nítorí pé tí ọba máa gbóyin dáadáa tó ti fi hàn pé ọbẹ̀ ah, làwọn ń ṣe ìpínlẹ̀ kan sàárà oníbọ̀ sí ẹ̀rù sàárà ti wá sọ wọ́n di dẹ̀gbẹ̀ wọn á di wọn lò ní ọlọ kí ló dé sọlọ sílẹ̀ gbọ́dọ̀ jẹ́ ní kí ẹ pẹ́ràn àwọn dénúdénú ó ní wọn kọ́ni kẹ́kọ̀ọ́ òbí máa jẹ́ ọkùnrin mi ha torí àwọn ti ka ìgbàgbọ́ sí ní tó wá bá yín lódodo òdodo tọ́lọ̀ fi ránṣẹ́ sí àkùrán tí wọ́n gbàgbọ́ àdébí Muhammad sallallahu alaihi wa sallam àwọn ẹ̀sìn tí wọ́n gbàgbọ́ wọ́n gbàgbọ́ sẹ́yìn wá pé nǹkan kan náà nínú àwọn òdòdó ẹ̀rí tí àwọn mùsùlùmí bá sọ ẹ̀sìn wọn wọ́n sọ òfin rẹ̀ wọ́n máa ní ìwádìí máa lápàlẹ́ kò sí ẹni tí wọ́n tó lè fojú di wọn tí ò ní kábàámọ̀ àmọ́ tó bá ti dẹ́kun wọn kàn sí báṣubàṣu ni àbùkù sí wọn kàn ní rẹ ti rí àwọn afá ìsìláàmù ìsìláàmù àti lórí ìsìláàmù ló wọn sì máa sì wọn kàn lábò tí wọn torí pé wọn pè wọn lọ sùpá àwọn ẹgbà sàrà lọ́dọ̀ ẹnìkan òun yìí ti mùsùlùmí tẹ́lẹ̀ náà sẹwọn pé ibi tí wọn bá ti máa wí láwà ní ìlàsọ rẹ sì ni wọn àmọ́ ibi tí wọn ti máa bí sóṣù ká ó ti ṣe kó dé pé wọ́n kàn wọ́n lè kùn yàn kálùbà mi tètè bó fi sòsù káàní. ẹni tó bá kà fún iná ní ìlọ́dọ̀ rẹ̀ ìdí ìrùn tó ti dé fún ìgbà tó bá tó bá gbé láàrin rẹ̀ lọ bá àwọn kékeré àyẹ̀ ẹ̀jẹ̀ tó mẹ́ra láwọn tó ra ìfìyà tó kún náà ẹ̀ lọ́pọ̀ ah, ẹ̀wà ẹ̀wà nítorí kíni torí èlò àsùnwòn ọ̀rẹ́ òbèèmí mẹ́rin lẹ́kùn لا بارك الله بعد العرض في المال إني أستيج بكلوه إني تغفر الله اللهم كما تفي على بركة نارا وموت يوسيك توري لني مجدا اللهم أنا أقول أتاتي مكة مكة أبوك أمان جدا أعوذ بالله agbọ́dọ̀ tó omi tó ti kọ́ sọ ẹ̀sìn wa torí pé tí wọn bá tẹ̀ lófin ọlọ́run à aláàkẹ́kẹ́ ni wọ́n yọ ẹ̀rọ ọgbà ẹ̀rọ ọgbà tó gbé no chance of compromisation torí délé ọlọ́run lẹ̀ gbọ́dọ̀ mú wọn ní kíni ẹ mú wọn lọ́ọ̀rì tẹ́ ẹ̀ràn dénú dénú ẹ gbọ́dọ̀ wọn dénú dénú kò túmọ̀ sí pé ẹ wọn lójú ayé. خاصة تبقى سيدي لم يقاتلوه في الدين ولم يخرجوكم من دياركم wọn ò bá yín jà sórí ẹ wọn ò sì lé yín jáde nínú ilé wọn ò sọ lẹsí àkókò pẹ̀lú àwọn kan tó fúnlẹ máa yín ọlọ́run wọn kọ fún yín láàyè àkùnrin ọmọ àmì lẹ́yìn ẹlẹ́bí kan ti ló fún mi dì wọlé mi òkèrè jó fún mi dì ẹrí kan àti ọ̀rọ̀ òhun wọ́n fún mi lẹ́yìn ẹ̀ ẹ̀ nà wọ́n á ìfẹ́gbọ̀n náà kọ̀ sọ̀tẹ̀. àwọn tó fi kí wọn bá ìjà torí ẹ̀sìn wọn jáde gbé ìkàjà sí wọn. wọn ò sì léyìn jáde léyìn wọn ò léyìn lu yín wọn ò léyìn ládùúgbò yín. so irú àwọn ilé yìí ọlọ́run ló wọn kọ̀ fún yín láti fi dáadáa sí wọn. kẹ̀sì ṣe tọ́pa ẹgbẹ̀rún ṣàbòsí torí kọ́ náà fẹ́ràn àwọn olùṣètọ́pa. òṣùwọ̀n àti ọmọ ayé yàn tó ń lè yín jáde lè yín tọ́tún rárá wọn lọ́lórí àti lè yín àwọn eléyìí gbọ́dọ̀ mú wọn lọ́rẹ̀ káì gbọ́dọ̀ ẹ̀ gbọ́dọ̀ fi dáadáa sí wọn. sọ eléyìí túmọ̀ sí wípé tonti fún òsì dáadáa sáwọn etí òsì bàjẹ́ sí ọrùn kò síbi tọ́lọ̀ ti ti gbà pípọ̀ fẹ́ràn àwọn náà lórí nínú ẹ̀dá kéèsì bẹ́ẹ̀ yẹn wọ́n gbọ́dọ̀ fẹ́ràn àwọn lórí nínú akọ̀fún ẹ̀ wá ń gbé ìfẹ́ yìí pamọ́ sọ́kàn ọlọ́run ti lè gbọdọ̀ fi àwọn dénú dénú ọ̀wá ní kò fi pamọ́ sórí fẹ́ rẹ̀ wọ́n sọ fún àìkẹ̀kẹ̀ yìí sórí fẹ́ rẹ̀ níbi tí wọ́n gbé ó ti gbàgbé ọlọ́run wa ana a'lamu bima akhfaytum wa ma a'lamtum èmi sì nímọ̀ dájú nípa tẹ̀ àti tẹ̀ ìjẹ́ tó bá dé bẹ̀ á ah, ìpèníjà ńlá lè bẹ̀ ìpèníjà ńlá ni àti kọ́ ló ń dàpọ̀ kọ́ àmà jù ẹni tó bá wá pọ̀ tó láwọn kòkèrè náà lọ́wọ́ máa fẹ́ràn dénúdénú ọlọ́run ti sọ ọ́ wọ́n ni wọ́n máa yẹ fàálù minkum faqad dhalla sawaa as-sabil gbogbo ẹni tó bá fẹ́ràn dénúdénú lẹ́yìn tá a ti lẹ́ gbọ́dọ̀ síbẹ̀ ó ti sìn náà kúrò lójú ọ̀nà tó dọ̀gba ọ́ tọ ǹjẹ́ kí ló fà tòótọ́ fà ní gbé àwọn kékeré tẹ ẹ nìyẹn apá kan ẹni ẹni apá kékeré wọn ti ẹ lè yà wọn àwọn fẹ́ràn ara wọn ẹni ara wọn ni wọn wọn wà ní fẹ́rẹ̀ tòlí fẹ́lẹ̀ ìdẹ́nudẹ́nu ọlọ́dọ̀dà ọlọ́mọ kankaluku lọ́dọ̀ kankaluku onígun arọ yìí lọ́ba wù ọkọ̀ gbà lọ́ba wù ọkọ̀ gbà ọlọ́dún yà yọ lẹ́bí náà àná láti tẹ̀sán yẹ̀wù dẹ̀wà lọ́mọ́ra ọ̀lìyà bàbáwò ọ̀lìyà ọ̀bà ọlọ́dún ìgbọ̀dọ̀ máa wọ yẹ̀wù bí àtìlá wọn àwọn oníjọ́ ọ̀sẹ̀ àtijọ́ láti dé lọ́lẹ̀ gbọ́dọ̀ mú wọn lẹ́nu yín dẹ́gbẹ̀rẹ̀ dénúdénú. nítorí pé apá kan wọn ẹni apá kejì ni wọ́n ti lọ fẹ́ràn ara wọn dénúdénú. ìwọ náà fẹ́ràn wọn dénúdénú àwọn bẹ́nẹ́fìtì rẹ ló fa lórí tẹ̀lé wọn lẹ́yìn pé náà ló ti ẹ̀sìn jọ lọ sọ́ọ́sì kẹlọ́ ti má rí ẹ̀ bá wí sílẹ̀ ti má rí ti sọ́ọ̀sì òsì lọ́ọ̀ fẹ́ràn wọn dénúdénú pọlitiki máa ga ọ pọlitiki tó tún bí kú ọdún tó lọ sọ yìí wọn ni ẹsẹ bọdì ẹsẹ bí láyé wọn náà tún sí ẹfadúdé wọn náà tún fadúdé àmọ́ ọgbẹ náà ṣe lè nù ká àwọn olùdíje ẹni ẹsẹ bọdì lọsí wọn ni ẹsẹ bọdì ọmọ mi ẹsẹ ẹtọdìde ẹsẹ bọdì ti dà wọn náà tún dé wò àmọ́ ọgbẹ náà ṣe lè nù ká ẹ dàgbé tí ò ní ṣe gbogbo ilé yìí tí ò ní dírámà oṣù náà fẹ́ràn àwọn adéńdéńdé àwọn òbí lẹ́yìn ní ṣe náà lọ sí torí di eléyìí báyìí ọlọ́ni apá kan wọn ẹni apá kejì ni o àwọn fẹ́ràn ara wọn dénúdénú wọn ò lè fẹ́ràn àwọn dénúdénú. ومن يفعله منكم ومن يتوله منكم فإنه منهم إيه كل يوم gbogbo ẹjọ́ bá fi lè mú wa ní ọ̀rẹ́ mẹtimẹti tó fẹ́ràn dénú ọlọ́run náà ara àwọn ẹni lọ́dọ̀ ọlọ́run ní sọ̀rọ̀ gbèsè bá lẹ̀ ní gbèsè bá lórí o ọlọ́dọ̀dọ̀ onísọ̀kí tó ọba fi lè mú wa ní ọ̀rẹ́ mẹtimẹti tó ọba fi lè mú wa láwọn ẹni tó ti pọ̀ fẹ́ràn dénú dénú oní kò ti dára wọn ọlọ́run yà wá kékeré ẹni tí wọ́n jọ kú yàn pọ̀ mọ́ ẹni tó bá ti fi kí ọjà ẹjọ́ lọ náà tọ tó bá rí báyìí òkú ká ṣọ́ra ọ òkú ká ṣọ́ra Ọlọ́run ti fi hàn wá náà sọ̀rọ̀ náà ni ìrìn sọ̀rọ̀ ti tọ́wọ́ bá ó fi hàn wá báwọn mú mi ní ti dẹ́ ni àwọn mú mi mú mi ní kùnrin àti mú mi ní kùnrin ọmọ ìyá ara ni wọ́n àwọn gbọ́dọ̀ fẹ́ràn ara àwọn dénúdénú. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض مسلمين مؤمنين بني apá kan wọn ẹni apá kejì ni wọn á ṣe àwọn máa àwọn gbọ́dọ̀ fẹ́ràn ara wọn dénúdénú ṣe pé ìfẹ́ bá fẹ́ bá rẹ ṣe kó ṣe òfin. ìfẹ́ tó ń sọ ní pé kò náà ní ibi ìwọ́sọ̀ ọdẹ ọ̀rìn tó orí ọwọ́ fún ẹ̀ka náà ọgbọ́dọ̀ fi fífẹ́ rẹ̀ ti wà ẹ̀ka náà ọgbọ́dọ̀ fẹ́ ká burú sí ẹ̀ka náà ọmọ wa kò dáadáa fún gbígbà tẹ́ ti mara rí bẹ́lẹ̀ ẹ̀ ti mara rí bẹ́lẹ̀ ebi múmi nínú àjọ ebi tó bá ti wá rí kékeré kọ́ ọmọ rẹ fẹ́ tọ̀nà dáhùn nítorí ọ̀nà gbọdọ̀ sí ara rẹ tó bá ti rí mùsùlùmí bíyà ìjọ mọ̀ bọ̀ ìjọ pẹ̀lú obìnrin iṣẹ́ kan ló ṣe kíákíá kó ti lọ́ba ọmọ bàbá tó kó bíi tó ń torí kékeré ìwọ àtòkùn ẹ̀yìn ara ń jọ ní ọlọ́ọ̀lẹ́ tí ẹ ara ń bí kí ni tọkàtọkà ọlọ́run á tún sọ bákan náà tó bá gbé múmi níbìrin náà tó bá gbé múmi níbìrin gbogbo tó bá ti gbé múmi níbìrin múmi nábìrin kò jẹ́ pé ọkà fún ẹni rẹ tọ́kẹ́rán tọkàntọkàn oríṣiríṣi ní ìfẹ́ o torí pé ńlá mi tí wọ́n sọ̀rọ̀ fẹ́ létí ọkùnrin ọkùnrin ọ̀nà rò pé ìfẹ́ tó wọ́n fẹ́ ìfẹ́ pé ó ti dẹ̀dọ́ lẹ́tọ́ bá wù. ìyẹn ní bí ìfẹ́ ìfẹ́ àánú ìfẹ́ kéèké náà ní wá lábẹ́ ọmbrẹ́là ẹ̀sìn Islam sọ ìfẹ́ yẹn gbọ́dọ̀ wà lọ́kàn rẹ̀ ọgbọ́dọ̀ fẹ́ ká burú sí kó sì máa wà lóko dáadáa sọ yẹ tí wọ́n bá ti jẹ́ kó nínú rẹ̀ wàhálà ń bẹ̀ fún ọ. lọ́wọ́ àwọn pé ẹ àwọn mímì ní àwọn ilé àwọn mímì ní Yorùbá ni wọ́n àwọn mímì ní ilé mímì ní Haúsá ni wọ́n kálukọ́ fọ́ọ̀mù tiẹ̀ ọ̀gbádùn. Islam ọ̀mọ gbogbo gbọ́dọ̀ burúkú yẹn àbẹ́ẹ̀kẹ́kẹ́ dín láàrin wa ní ìsinyìí báyìí ó sì bẹ̀rẹ̀ sí ní bá wa sọ̀rọ̀ Islam nígbà tó wá sọ̀rọ̀ bí sẹ́ni sọ ni wọ́n á lò nínú wájú nígbà tó wáyà la wá tàwa ìpèjúṣe rà ní sheikh ti bá wa sọ̀rọ̀ yìí o sheikh Harun ni o láti Anambra ṣe ibo ni o ibo tòtò wá ti ti bẹ́ẹ̀ ọ̀gbádùn o ọ̀gbádùn o tòlùkọ́ àwọn ibo wa lọ́lọ́ jamiu islamiyya tó kẹ́kọ̀ọ́ ìsìlám kí ni ibo fi dáa ju yorùbá lọ kí ni yorùbá fi dáa ju ibo lọ kí ni haúsá fi dáa ju ibo lọ kí ni ibo fi dáa ju haúsá lọ títí gbogbo wa àbí ìdọ̀lélà tí lẹ́nu ọlọ́ọ̀ni wa àbí ẹ̀kọ́ ni mo fẹ́ lè yẹ ṣe islam ó ti parí ọmọ ẹ̀yà rẹ̀ àbí òye wa bí ilé bí ìlú akókè nísìn tó máa ní ẹni tí ọba sọ̀rọ̀ nísìn ṣé lágbájá ní kíníkan kíníkan kíníkan wọn á gbẹjọ àmọ́ ẹ̀yà bìrọ̀ mi bìrọ̀ bìrọ̀ bìrọ̀ náà ló máa islam. lẹ́yìn ọlọ́run ṣe ní nǹkan tó ti pé àwọn kan lè má àwọn kan lè má yìí ṣé gbogbo alọ́mọ ẹ̀ ara wọn torí ẹ̀ gbogbo rọ́bìṣà tó ń bẹ̀ pé ẹ̀rẹ̀ ìyá kan ní kan ní ìlú kan ní gbogbo ẹ̀ máa ń pín ìdí ni tàbí ara wa máa ń ara wa ẹ fi ìlú tó ẹ fẹ̀yà tó ẹ ìjẹ́ nǹkan kan náà níta gbọ́dọ̀ fẹ́ràn ara rẹ mu ẹ̀rí kí ni sọ wá pè é tí ẹ̀sùn ń bábá wa lọ́nà tá a sì rí mọ́sálásí sáré tẹ̀mọ́ wò pé kí ni wọ́n kọ́ sẹ́nu àná rẹ̀ pé mọ́sálásí àwọn tápà ni àbí àwọn Yorùbá táwọn wò ẹni tí máa wò lọ bá nù torí gbogbo ibi tó bá ti rí mọ́sálásí tá lọ́wọ́ àbẹ̀ àwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí. sólù ọlọ́sùn tó torí pé mùsùlùmí àti mùsùlùmí gbogbo ní sábà ti pàdé kankan náà lè ra bẹ́ẹ̀ náà làwọn kékeré ọlọ́ni wàlẹ́bí lẹ́sọ̀kọ̀ ọ̀hún والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير ọlọ́ni kẹ́rì wà ó kẹfẹ́ nínú ọ ẹni ara wọn ni wọn wọn náà máa fẹ́ràn ara wọn tọkàntọkà wọn máa fẹ́ràn ara wọn dénúdénú táwọn kẹfẹ́ rí ṣe bá wọn lọ fèsì mú wọn lẹ́ni yín jẹ́ fẹ́ràn tọkàntọkà ọlọ́ni fìtí náà ṣẹlẹ̀ ìbàjẹ́ lọ́sùn ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ abẹ́ ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ wọ́n máa lo mùsùlùmí lórí mùsùlùmí torí ọmọ kìnnìkan làárá sí kìnnìkan wọ́n mọ̀ lù yín lórí àwọn ọmọ ìyá yín wọ́n ní kọ́lọ́ bá wọn lọ sọ̀rọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ wọn bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ lónà ọba jáde lágbára ẹ wá ti kó yín mẹ́rin ní maka ẹ̀ẹ́n aláti ti ẹ̀fẹ́ náà àwọn tí ń yàn wá jẹ lórí lọ́wọ́ sẹ́rí àwa mẹ́rin akọ̀yà làwa àwa ń bẹ pẹ̀lú wọn kálíwà àgbẹ̀tọ̀ yín mú ẹ̀yìn àti ah, ìrẹ́tọ̀ náà dì abẹ́ ìgbèrè àti ìrí gbogbo wa tó àwọn ọmọ lò ìdí náà tẹ̀lẹ̀ ìdí ìbàjẹ́ ńlá ṣẹlẹ̀ àbí ọ̀sẹ̀ lẹ̀ ìbàjẹ́ ńlá ṣẹlẹ̀ wọ́n gbé àwọn kékeré wọn fẹ́fẹ́ láti àbí wọ́n gbé wọn wọ̀ wọ́n gbé wọn wọ̀ pé kọ́ wọn náà láti gbọ́dọ̀ pọ̀ mẹ́ àkọ́kọ́ ló ń torí kó bùn wọn bisikì ẹ̀rọ àbùn yẹn bùn wọn bisikì gbogbo àti pé ó sọ lè lọ sí dára wọ́n ti sọ kékeré mi ló kọ́ mùsùlùmí wípé àwa la fún ọ dání kí ló wá jọ pé nàìjíríà máa á gbà àwa ìtawá ni àwa ṣé ìwọ ni àwa ó kọ rẹ kọ sọ àwa o. ẹ wò pé pàtàkì ni àbí ṣe pàtàkì wọn wá sí pàtàkì nínú pàtàkì tuntun ṣẹlẹ̀ wọn sọ ẹsẹ Ọlọ́run ní méjì kọ bọ lẹ́nìkan bá ta kù wọn lórí fún ẹsẹ ìgbà tó ti mọ kẹkẹ ní ọ̀rẹ́ mẹtí mẹtí fún fẹ́ràn tọkàtọkà lẹ́nìkan bá ta kù wọn àwọn ní òtún lọ gbé ọ̀rọ̀ rẹ̀ sọ fáwọn kékeré pé ó kọ àwọn ọmọ ní ẹkú wọn ẹ mú wọn bẹ́ẹ̀ ni àlọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ nítorí pé ẹ̀yìn ìgbà táwọn ti fi ọ̀run wọn wọn ti fi gba ilé ayé àwọn náà gbogbo sọ ẹlòmí ọgbẹ tó lọ ayé làwọn wá dá ọba àjẹ náà wọn bá tó àjẹ nípa àwọn ọkọ bẹ́ẹ̀ káwọn sáà ti wà lẹ́nu ọ̀nà nítorí délé yìí bẹ́ẹ̀ ọlọ́run bá ní ẹ sọ́ra o ẹ sọ́ra. sábà tó padà sí ti àyà yìí ọlọ́run ilẹ̀ ayé sẹ́ẹ̀kì nílùú mi nù ẹ̀ka bìnnà òníyà mi nù ìlú mi. ومن يفعل ذلك فليس من الله في شيء gbogbo ẹjọ́ bá ti lẹ́kọ̀ọ́ jámà kankan wá ju ọlọ́ a ìdí yẹn o sì tí o sì ní jámà kankan ju ọlọ́ bẹ́ẹ̀ ló dé aburú ńlá ni àbí ìtàkùn ńlá gbogbo ẹ jámà kankan wá ju àwọn kẹfẹ yìí kọ́ ọmọ jámà kankan wá ju ọlọ́ ẹ dákun kí lè yẹn rí kò rí kankan ó sòfò lọ. wọ́n mọ bàbàrà rẹ̀ wọ́n mọ fi ọlẹ́yìn padà jì àmọ́ lọ́ọ̀lọ́ọ̀ jámà kankan lọ́ọ̀lọ́ọ̀ tó èèyàn gbé àbí òbí òbí ọlọ́ọ̀dà ọlọ́ni wọn máa ń yẹ fàá ní dáadé ṣọ́ọ̀tù lọ fẹ́ẹ́rù ṣọ́ọ̀tù ní yẹ fàá gbogbo ẹni tó bá ti lè ṣe bẹ́ẹ̀ jọ̀wọ́ àrùn ṣọ́ọ̀tù balẹ̀ nígbà tí òjẹ́ fẹ́rẹ̀ ní ní bùkátà bá ọ. balẹ̀ nígbà tí òjẹ́ fẹ́rẹ̀ lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìtàkùkọ̀ ọkọ̀ máa ń yẹ fàá ní dáadé kà falẹ̀ ìta mi àlọ́ọ̀hì láti wá lẹ́yìn tí òní dáná kankan tó ó kùn yàtọ̀ ìwà ti fọ̀ọ́nù rẹ̀ gbígbà kàkì tí ò fi gbà pàmò tí ò fi dàmàlà débi wípé epo sàn títí dé gbọ̀n wọ rẹ̀ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ nínú ìgbà lọ pé á fọlá jẹ bàbá àdàmàlà epo tó tẹ̀tẹ̀ fi sí ọbẹ̀ ó sàn àwọn olùdílẹ̀ ọlọ́ọ̀lẹ́ni tó bá ti bẹ́ẹ̀ fà lẹ́yìn tẹ̀lé làwọn àṣìṣe ṣùgbọ́n ọlọ́run bá wá fi àyè kan àbáyọ kan lẹ̀ nítorí pé àwọn òfin wà lóríṣiríṣi nínú àwọn òfin kò náà ṣọ́kùnmọ́ kò lè ṣọ́kùnmọ́ jùzí ṣọ́kùnmọ́ àwọ̀lẹ́lẹ́ òfin wà tẹ́lẹ̀ kọ́ kárí gbogbo nǹkan kò sí ẹ̀fẹ́ ìṣẹ̀lẹ̀ òfin ti wà sẹ́yìn pé wọn kékeré lásán lọ́ba wí ọba yòókù òfin ti wà sẹ́yìn pé ìtọ́pọ̀ jù lọ́ba wí ọyọ àwọn kan lẹ̀ tó ọlọ́run bá fi exemption tẹ̀lé yìí kílẹ̀ exemption náà. إلا أن تتقوا منهم تقاة àyàfi tí ẹ bá fẹ́ wá ìṣọ̀kan níbi àbúrò rà ìyẹn ni pé kò burú kẹ́ ẹ fi hàn pẹ̀lú pẹ̀lú wọn látàrí pé ẹ fẹ́ wá ìṣọ́ níbi àbúrò wọn eléyìí ni wọ́n yọ kú o eléyìí náà yọ ṣẹlẹ̀. pẹ̀lú ahọ́n kìí ṣe pẹ̀lú wà ahọ́n lẹ́ẹ̀fìfì hàn ìgbà ń bẹ pẹ̀lú wọn kìí ṣe wà ó mo rò pé wọ́n sọ pé à ń bẹ pẹ̀lú yín kí wọ́n ti gbọ́ kàn án lọ sọ́ọ̀tì èdèkìtì ọba lọ sọ́ọ̀tì òfin hùwà àmọ́ sọ́ba ń yẹ ara yín náà ni wọ́n á ìgbà tó ń bá ń bẹ̀rù pé wọ́n lè pa wọn bẹ̀rù pé wọn lè ṣiṣẹ́ ọ níjàmbá tó o bá ti jẹ́ kèfèrí nílùú tó bá ara rẹ̀ tí o bá ti jẹ́ kèfèrí wọn mọ̀ wọn náà ti pa ni àbí fìtí náà ṣẹlẹ̀ àbí fìtí náà ṣẹlẹ̀ wọn á ti gbogbo ọ̀nà gbogbo àbájáde nínú òòlù nínú gbòòrò olùsíbi lọ́gọ́sìrì kan pé ara àwọn táwa ni wọn pé ara àwọn táwọn ti báyìí ni wọn ni àbára àwọn tèyí táwọn bá jà ọ̀kan nínú ìlànà òfin lòun ọ̀kan nu yín lò so eléyìí ọ̀hún wá sọnù níbi ká burúkú ọmọ sí ọ kò burúkú ọsọ bẹ́ẹ̀. tọ́ wọ́n ní tọ́ba sọ báwọn pípé ara yín náà ní ọ ìyẹn tó sàn yàtọ̀ sí sọ́mà tuntun láti rẹ̀ láti sọ pé ara àwọn tani tani ọ́ ni wọ́n sọ pé kẹfẹ́ rí ni ọ́ à eléyìí tó burú jù ú àkọ́kọ́ lọ torí kò lè rò pé ara yín náà ni ọgbẹ ìṣẹ̀lẹ̀ èèyàn bíi tìyín náà lèmi náà èèyàn lèmi náà so àmọ́ni wá ní ìdáníọ́ ẹ̀sìn wọn ló ṣe náà àfihàn ìdílé máa lọ pàtẹ ọkà náà tó gbé máa lọ eléyẹn tó bá yẹ kí láti rẹ̀ ẹnu bẹ́ẹ̀ ni Abdullahi ibn Abdul radiyallahu anhu ló ń sọ. وليس التقية بالعمل إنما التقية باللسان ike ìwà ààbò nígbà tá à ń kẹfẹ́rí bá tí wọ́n bá ti ọmọ ibì kan wọ́n fẹ́ kọ́ sọ pé kẹfẹ́rí ni ọ́ nítorí ìwà ahọ́n rẹ̀ ní kìí sẹ́nu rẹ̀ o tọ́ba ni wọ́n dọ̀ ọ́ra yá yá lọ́kàlọ́ kọrin kìíní kan yá lọ́kàlọ́ forí balẹ̀ fóòsà ọgbọ́dọ̀ tẹ̀lé wọn o ọgbọ́dọ̀ tẹ̀lé wọn orí ahọ́n náà nìkan lọ́kàn sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbẹ́ ń gbọ́ wọn máa so tó yé wọn fún wa tó tutù lẹ sògbé kánú ilẹ̀ kọ̀ yàgbẹ́ sí ah, èmi ọ̀fẹ́ yàgbẹ́ sí wájú sàbí ẹ̀sìn àbí òye tó ọ̀là lọ yàgbẹ́ sí akọ wa lọ́nà oṣù àtúlẹ̀ bẹ́ẹ̀ ni àbẹ́ òbí wa ni ìnàmẹ́tàkéyẹ́tò bẹ́lẹ́dà ẹnu orí ahọ́n lásán ni a máa wá ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀kan nínú àwọn sàábí Abu Darda lọ́dún yìí lọ́wọ́ ọ̀kan àwọn obìnrin tó ń gbà mí látún lè wù níwà tí o bá ti dé dípò abáwọn ṣe kèfèrí ó ní ìnà lànàkìṣọ èèwò lóde àkúwárí wọ̀pọ̀lọ̀ òbò náà tẹ̀lé àná ó lọ mọ síjú ká wọn ju àwọn kan táwọn ẹkẹlẹ ẹkẹlẹ ní dáadáa ẹkẹlẹ rárá ṣùgbọ́n kan wá sí ìgégun fún wa kẹlẹ lọ́rọ̀ àwọn kékeré dúró ọlọmọ wọn rẹ lọba kú báyìí wọn gbà ẹkẹlẹ rárá ẹkẹlẹ ó sì tuntun rẹ tó ni àbùdàbùdà sọ fáwọn máa ń ṣe ṣe inú yẹn tó bá fẹ́ fi dá àbùkù rà rẹ àdúgbò wọn ni wọn lọ fi ká rẹ nínú gbogbo from a to z ní family rẹ kẹfẹẹri ni wọn wọn nìkan lọ lọsẹ mùsùlùmí wọn á ní family meeting wà láì gbọ́dọ̀ mọ wà o tọ àwọn ìṣòro wa fẹ ń lọ sí gbogbo ẹ ọlọpàdé ńgbà tó lọpàdé ti fàdúrà ọdún wọn pé gbàdúrà wọn ní ìkùnkùn ọgbà islam àwọn òbí lè gbà àwọn òbí lè gbà ó ti tó gbé lọ sí tó gbé ẹ tó gbé bàbá tó gbé ọ̀rọ̀ ààrẹ àwọn ọ̀daràn eléyìí tí àbújá ká sọ bẹ́ẹ̀ torí tí ọ̀rá máa ti lé àwọn òbí ọkàn tẹ́rì kò lé mú tí wọ́n á fi ọ̀pá mi lẹ́kùn lónìí tó lọ oṣù tí mo tún lọ ó di fọ́kàn rẹ̀ lẹ̀ sí wọn ọkàn rẹ̀ lẹ̀ sí wọn ọkàn rẹ̀ lẹ̀ sí wọn títí tí wọn náà fi ní kí ní bẹ́ẹ̀ ọlọ́ọ̀kan náà lẹ̀ lẹ̀ sí ẹ̀mẹ́jẹ̀ tí wọ́n yá wọn àwọn òbí là tó sì ti yá yín pẹ́ tó lè jẹ́ bẹ́ẹ̀ tó sì jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yà pẹ́ni tó bá yẹ eléyìn ó lè fẹ́ lọ sọ ọ̀rọ̀ kèfèrí ṣùgbọ́n tó ṣe pé má ní bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ ọlọ́ni máa ń kẹ́kọ̀ọ́ bí ìlàgì min ba'di imanihi illa man ukriha wa qalbuhu wa qalbuhu mutma'innun بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم رني من كفر بالله من بعد إيمانه ẹnikẹ́ni tó bá ta ìgbàgbọ́ sọ̀rọ̀ lẹ́yìn tó ti gbàgbọ́ nítorí pé mímú kékeré ní ọ̀rẹ́ tá a fẹ́ràn nínú nínú ọ̀sára sọ̀rọ̀ ní kékeré náà ẹ lọ́pọ̀lọpọ̀ tó ti kékeré nínú àwọn àwùjọ wa yìí ibi tó ti bẹ̀rẹ̀ náà pẹ̀lú gbogbo ọ̀rẹ́ rẹ̀ tó bá lọ́rẹ̀ mẹ́wàá from eight to nine and a half àwọn ọ̀rẹ́ rẹ̀ gbogbo kékeré ni wọ́n náà dábàá jẹ yóò mọ wọlé wọlé pẹ̀lú yóò mọ wọlé wọlé pẹ̀lú ẹ dàpọ̀ èèyàn kan láàrin èèyàn mẹ́wàá tó máa pè é èèyàn mẹ́wàá ọ̀lọ́ ìwọ nìkan wà lọ́ọ́ ó sì máa kagbára láti lọ tó bá lọ tó bá yàn ni ọ̀rẹ́ wa máa kí ilé wọn máa kí pọ̀ kí wọ́n á ti tó ọmọ láàrin wa wọ́n ló sì fún wa níròyìn lọ. lọ́nà ọ̀bà ni ọ̀dà pé ló ń bá wọn lọ́rọ̀ sùn. ọkàn rẹ̀ mọ̀ ìtọ́ pé tó ti ẹ̀dá tó ti ẹ̀dá títí bí òbí pé ọmọ lọ ni nígbà tó ni tí wọn náà máa lọ sẹ̀ka lọ́sẹ̀kẹ́ máa dún tẹ̀wọ́ pàtẹ́wọ́ ọ̀la ìdọ́kọ̀lọ́kọ̀ tẹ̀lé kékeré orí mùsùlùmí lẹ̀ ọ̀dùn lọ́rẹ̀ orí mùsùlùmí lẹ̀ ọ̀bá ni orí ilé tí ó ti pé ògbéde mùsùlùmí lọ́wọ́ àbẹ̀ ọ̀bá wọn nìkan wà lọ gba létí tó ti pé gbogbo yàrá ojújọ́ wà ńbẹ̀ àwọn kẹfìrí ní gbé bẹ̀ ẹ̀wọ̀n tó ń wù mí nìrẹ́jọ́ bí ọ̀gá ń wù mí nìrẹ́ wọ́n bàbá ń rìn ọmọ òun ní ìyàwó ọkàn délé jọ kan lọgbà bí àwọn náà kọ nígbà bí kí ló ń sọ lẹ́nu pé bẹ́ẹ̀ dákun pé máa tó á lọ sọ́ọ̀tù sẹ́wọ̀n díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú ọba dára nítorí délé pé ẹlẹ́sìn ọ̀sọ́ ẹ̀sìn rẹ̀ kí mùsùlùmí ọ̀sọ́ ìsìlámù rẹ̀ ọgbọ̀n ìsìlámù rẹ̀ ti ọmọ bàbá bàbá rẹ̀ ọlọ́run gbogbo ẹjọ́ bá ti kẹfẹ́ rí lẹ́yìn tó ti gbọ́ ọlọ́run wa gbọ́ tí èsè ni wọ́n tú láti rẹ̀ ẹni tó bá jẹ́ ńpa tí wọ́n jẹ́ ńpa kókó gbígbóló kẹfẹ́ rí bí àsìkò tó kù ṣẹlẹ̀ tó jẹ́ ńpa pé kò sọ́nà àbáyọ tó ọba sọ pé kẹfẹ́ rí lọ síbi tó gbà ìlànà ọkùnrin àbí tó bá tú láti rẹ̀ tó bí wọ́n sọ gbóló kẹfẹ́ rí náà ni wọ́n náà ṣùgbọ́n láti kó tọ́sọ bẹ́ẹ̀ ọ̀kọ̀lùbọ̀wò mọ̀kànmá ẹnu bẹ̀rẹ̀ ìmọ̀ àtọ́kàn rẹ̀ balẹ̀ nígbà gbọdọ̀ lóko èmi gbọ́ lọ́nà gbọ́ mọ̀kàn wí bẹ́ẹ̀ fi ni rọ́nà lọ́mọ yín lọ́ni lọ́ba ti bẹ́ẹ̀ tó. wà láìsí mọ̀ ìṣọ́ra àbẹ̀lẹ̀kọ́ fún mi sọ́tọ̀ ṣùgbọ́n ẹni tó ti kọ́kàn rẹ̀ tó ti payá sí ìṣèkèfèrí sí pé ìyá rẹ̀ oúnjẹ ti kò gbèrè gbàgbà. ẹbí kìnnìún máa ọlọ́lẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ tó fi ẹ̀sìn islam sílẹ̀ fàálì ìfọ̀bọ̀ fún mi lọ́wọ́ ìbínú láti ọ̀dọ̀ ọlọ́run jẹ sí wa wọ́n lè fún àdáàbò náà rí ìyàtọ̀ tóbi ó sì tún jẹ sí wa ẹ̀tọ́rí ìdílé ìkìlọ̀ fún wọn tó ti kẹfẹ́ rí pé kọ́mọ arẹ́rìn sùn yóò dẹkùn láìpẹ́ àkókò padà fẹ́ẹ́ islam ṣùgbọ́n léyìí náà àdéhùn àlẹ́ tó máa tú láti yẹn kàtí ọba sọ gbọ́dọ̀ kékeré lọ dàbí gẹ́gẹ́ bí ìròyìn sáà nàìjíríà wà sí náà fún wa nípa ẹni méjì tó ṣe gbé ẹnìkan wà lè dáná nítorí ẹsìn ẹnìkan wà ìlànà nítorí ẹsìn wọn ní kò ló ti ṣẹlẹ̀ wọn ní torí pé ẹni méjì yẹn ọ̀kọ̀ọ̀kan ni wọ́n kọjá gba ọ̀dọ̀ àwọn èèyàn kan tó ti pé wọ́n ń bọ èrè wọ́n wá ṣe lóògùn bí ẹnikẹ́ni ọ̀gbọ́dọ̀ gba bí léèrè ń wà kọjá ọ̀gbọ́dọ̀ sọdá kó bẹ́ẹ̀ láì jẹ́ kó fi kankan wójú rè kò sáwọn wọ́n sọ fẹ́mi àkọ́kọ́ pé kí nǹkan kan wójú re òòsà wọn ó lòun ní nǹkan kan wọ́n ní gbọ́dọ̀ kó ṣe ṣiṣẹ́ ẹyọ hóró kan ó ní sọ wọ́n bá mú èso wọ́n bá fi sọwọ́ sí wọn pẹ̀tọ̀ wọ́n mẹ́jẹ rẹ̀ wọ́n fi pa òòsà la máa lọ rẹ ọgbọ́. ẹnì kejì wọ́n ní kó fi nǹkan kan wọ́ re òòsà ó ní má káàna lè an àtàkọ́rọ̀ mẹ́rin ìlà ìṣẹ́yìn ìlà ọ̀yẹ̀rẹ̀ ìlà èmi ọ̀jẹ́ ni kí fi nǹkan kan wójú re nǹkan tó yàtọ̀ sọ̀rọ̀ Ah, kọ́dà kó ṣe títí ó ní kọ́dà kó ṣe títí wọ́n mú wọn lò pa ànábi ní kọ́ wọ́n fẹ́ẹ́ jẹ́ nà bí ọwọ́ àjẹ́ nà ẹni àkọ́kọ́ tọ́pọ̀ ìfín fún wa tọ́pọ̀ wọ́n fi nà bí ọwọ́ nà torí ìdílé kọ́ ọ́n ó gbóló pèpè ní nǹkan tó bá ìjọ dà lóṣù sí ilé ìjọba ti ṣe jẹ́ mẹ́rin torí ìdílé ó yẹ ká mọ̀ pípé. àwọn àmọ́ mú kékeré ọ̀tọ̀ ọlọ́run àmọ́ mú lọ́rọ̀ mẹ́tímẹ́tí ẹni tá a fẹ́ràn dénúdénú aburú ni o wọ́n yóò ká jẹ́rọ fún mi lọ́wọ́ ọ̀hún ẹ̀sẹ̀ ọlọ́run kìlọ̀ ara rẹ̀ fún yín ń dá ẹ̀rù ara rẹ̀ báyìí ọlọ́run bá sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́run ẹlẹ́dàá wa yóò sì sí ẹni tó lè sọ̀rọ̀ tó lọ́run ẹ̀dá kan ẹ̀gbọ́ fún mi lọ́wọ́ ọ̀hún ẹ̀sẹ̀ ọlọ́run kìlọ̀ ara rẹ̀ fún yín ń dẹ wàrà rẹ báyìí ọlọ́run tó bẹ̀rù àbí òtún bẹ̀rù ah. ọlọ́run bá tó bẹ̀rù ẹ̀yà tó tó mú ọlọ́run sọ pé ẹni tó bá forú wà ìkọjá mọ̀ kankan wájú wa tó lọ tó sọ pé òun mà ń kìlọ̀ àrò ni òun òun dẹ́rù àrò òun báyìí ẹ̀dá kò sẹ́sẹ̀ kékeré ni ẹ̀rú ẹ̀sẹ̀ ni kò sẹ́sẹ̀ kékeré ni torí pé ọlọ́run ọ̀fẹ́ kẹ́ ẹ̀ ti kẹfẹ́ rí ni ọlọ́run ọ̀fẹ́ ويحذركم الله نفسه وإلى الله المصير ẹnu kọdọ Ọlọ́run ọba alápàdà sí o ẹbẹrẹ Ọlọ́run ìpáyà rẹ ọlọsẹjọ kan nínú ẹni tí ọmọ ọdún kékeré lọrẹ mẹtìmẹtì o Ọlọ́run ọba ní olùsìn tó kó máa bẹ sọ́dọ̀ orí kan. أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير صفوة إلى النبي محمد صلى الله عليه وآله وسلم يكفي إن تخفوا ما في صدوركم tẹ ẹ bá gbé tí ń bẹ nínú báyà yín nínú ọkàn yín tẹ ẹ bá gbé pamọ́ títí tí èèyàn ru yín náà lẹ́lẹ́ gbé pamọ́ sí èèyàn bíi ti yín lẹ́lẹ́ gbé pamọ́ sí kò sí tẹ lẹ́lẹ́ gbé pamọ́ sọ́lọ́ ọba torí pé ọlọ́run ọba tó dá wa la yakhfa alayhi shay'un khafiyah ntọ́ pamọ́ kan kì í pamọ́ sọ́lọ́ torí pé ìmọ̀ ọlọ́run ọba mọ̀ ṣe é pọ̀ mọ́ pé kó lè ṣe ìmọ̀ ẹ̀rọ kiri ká gbogbo nǹkan kó lè ṣe ìdánsọ̀ kéṣe tọ́nà làkàkà gbogbo náà fún wa àjẹtọ̀ wa ní iye àjẹtọ̀ wa lára wa ọlọ́mọ bẹ́ẹ̀ wa bí ṣiṣẹ́ bí fún wa bí ṣiṣẹ́ gbogbo lọ́lọ́run kò sí tọ́pa náà sí. sòkòtì níjì láti wá x machine kan àbí nuclear x machine kan kí nǹkan kan tó hàn sínú ara wa. ó sì máa ń dárò ká tó rò pété abárò wáwò láàrò torí di eléyìí tẹ ẹ bá gbé tí ń bẹ lọ́kàn yín pamọ́ tẹ bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ àwọn tó lọ lẹ́gbọ̀dọ̀ nífẹ̀ẹ́ lẹ́nu lẹ́nu tẹ ẹ nífẹ̀ẹ́ wọn lẹ́nu lẹ́nu kẹ ẹ kó pọ̀ pamọ́ sọ́lọ̀ bí ẹ gbé bí ẹ gbé pamọ́ ọ̀nà ọ̀la ṣe wọ́n fún yàrá olóògùn nínú àwọn ọ̀dẹ́ ìbáyìí ọ̀dẹ́ ìbáyìí ìdè ìbáyìí lé ìdè dọ́gbọ́dọ́gba oṣooṣù ẹni tó pọ̀ tí ọgbà ọlọ́mà yóò sì